ẹ eh, next person ta ló kù. jíbọ́lá mo dé ọ́ pàṣẹ wọn dà. jíbọ́lá pẹ̀lẹ́ a ti mọ pé ọ ti dé jọ́tí ọlọ́run ibo lọ ti ń bọ̀. napoli o. napoli napoli napoli bó napoli ṣe rí. napoli tó dàbí Oh, napoli tó dàbí èkó pẹ̀lẹ́ describer ó yá sanwó géètì. you know me before i be musician. ẹ ẹ àti kí tún wá ní ìgbà tó wá tó lórin kọ àwọn wo gangan gangan ní jó sórin rẹ. ó ní ní àǹkí wọn jíjọ́ mi bá sọ dákun sanwó mi jàre. torí owó ìdílé kò yọ mí lẹ́nu. búrẹ́tì ni yọ lẹ́nu aláyé sanwó jàre. mo ní owó nìkan ló mọ. wàhálà ìbúrò bá ilé sanwó ó tẹ̀ ta. èmi nìkan kọ́ o. ìwọ nìkan kọ́kọ́ yá báwọn yòókù wá kí n síwò yín papọ̀. ẹ̀yin ìjọba àṣọ ẹ̀ ká. ká kí ni ṣe ti sanwó ni tọ́tọ́ ní ká ká kẹsì kí ni tí bá gbọ́ ní etí. gbàmílẹ́jọ̀ tún kí n tò sí sí ó ṣàmọ̀ pé mi ò lágbára èèwò agbára tó ní gangan ni wàá fi yàn ọ́ jẹ. alágbára fún mi kó má ba ìfẹ́ tó. regret torí kíni. mọ́nì mi ìfúnlẹ̀ òkè ìgbà sóòtò. bẹ̀lẹ́ o mr ndomi tó kó jẹ ìgbàjẹ́ ti pọ̀ yẹn kéèyàn mẹ́ta mẹ́ta kó dúró méjì méjì. èèyàn mẹ́ta jíbọ́lá bàṣọ lè dúró méjì méjì láéláé o. because of why. ọmọ sójà ní ìsàtọ̀ wí. ó tọ́ ni o ah, coronavirus kí náà ní kẹ́ ẹ máa fi prevent yẹ fọwọ́ pẹ̀lú ọṣẹ mo tún fọ́ wá ọṣẹ o. Hmm, òótọ́ ni ah Pasuma i'm so proud of you jẹun dìmọ́ ó sì ní àkíní dìmọ́. bóyá lo sanitizer kò tó wa. Ah, àwọn sanitizer bò torí kí èèyàn kan ní àdúgbò mi o. Ah, ah, mo sọ̀rọ̀ àdúgbò rẹ mo ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ ṣé wọ́n mọ̀ kábàtà ni ìmọ̀ ń dìmọ̀ yẹn báyìí wọ́n ní kòrónà ni pàṣẹ tó bá fẹ́ dìmọ̀ wọ̀ kí lọ́ọ̀sì bàjá máa yá ni o. eré Pasuma ọ̀dà máa yá ni. àṣọ tó bá jẹ́ mi wá ní kọ́ kí ni kí n ṣe. bó bá jẹ́ inú ìṣẹ̀lẹ̀ sí o Pasuma ọ̀dà eré tẹ̀sí o. eré Pasuma ọ̀dà kẹ́yà. a jẹ́ pé ìmọ̀ràn wa ṣọ̀kan nìyẹn o. báwo bá ra àwọn ìmọ̀ràn dọ̀kan àwọn ah, ti ra o a jẹ pé gẹ́gẹ́ ti ṣe gẹ́gẹ́. alágúnkọ lẹgbẹ alágbàdo gẹ́gẹ́ ló ṣe gẹ́gẹ́ òótọ́ ni òótọ́ ni ah, Pasuma àti dọ̀rẹ́. wọ́n ti ń ròyìn yín ti pẹ́ pàṣọ. pé kí ni o. wọ́n lẹ́ e lówó lápò gidi gan. Ah, owó ń bí sẹ̀kẹ́ rẹ̀. wọ́n lẹ́ e tí ń dúró de wa o. Ah, wo àti ń dúró de lóòótọ́ o tètè fowó kún tó wà lọ́wọ́ mi ká fi ṣe fàájì. Alábí ẹsẹ̀ ìyáde sí i lọ́rùn ò bá ṣe. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ àti rí pẹ́ ẹ dé ó yá kí ló máa ń lẹ̀. wọ́n lè ṣe fàájì níbí o torí sí ti fàájì wọn parọ́ èmi àwọn ṣèfàájì o kódà ọ̀sán ọmọ náà máa ń pè mí. mr sọmọ kí ló fẹ́. wo ǹjẹ́ afẹ́ kankan mọ́ pàṣọ òtítọ́ ọmọ wa báwa sí fún alálùjọ. àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé pẹ̀lú ni kò lè bá wọn jẹ́ ní ọmọ o padà ẹni tí wọ́n gbọ́ wọ́n sọ yà pé. Alabi thank you.